náà láti wọn fi tẹ̀síwájú lásìkò àtàárọ̀ nínú tíra mẹ́ta àdí ìyẹn ọgọ́rùn-ún àdí ilé tí a ń kà fún àwọn àwòyàn apá kejì àdí táwọn kà láàárọ̀ ni àdí forty eight tí a mọ̀ sí àdí tẹ̀lẹ̀ kejì dín ní àádọ́ta. الحديث الثامن والأربعون عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله تعالى ما لعبد المؤمن عندي جزاء إذا قبضت صفية من أهل الدنيا ثم احتسبه إلا الجنة أخرجه البخاري àdìsí yìí fẹ́ sọ àwọn kàkà tó jẹ́ reality fún wa ìyẹn yóò jẹ ká má má dájú pé wọn ẹsìn Islam yìí tàyàn kò sí ẹ̀tàn bẹ́ẹ̀ bí nǹkan bá ti rí Islam sì sọ apá àtọ náà wà gbọ́dọ̀ máa wá ìtàkùnjẹ kó wá máa kan àwọn èèyàn torí káwọn èèyàn lè ṣe ìjàkọ́ ẹni tó bá nìkan sí yóò sì náà wẹ́n jẹ́ ká máa kùsùn ní pampa yẹn ní Islam sọ òdodo yẹn báwọn èèyàn ẹni tó bá níta sí ó sì ẹni tó sì níta sí náà tó sì nǹkan mi. àdìsí yìí jẹ́ ká mọ̀ pé ó lè wáyé gbà mí o ẹni tó súnmọ́ ni àbí nǹkan téèyàn nífẹ̀ẹ́ sí kọ́lọ́wọ́ gbà lọ́wọ́ ni eléyìí lè wáyé bẹ́ẹ̀ sáàdì tí lọ́sàrà yìí wà nìyẹn tó bá wá gbà á tọ́jẹ́ fún mi ní bóò ni ìhà tó yẹ kó kọ sọ́lọ́run nígbà náà àbí kí ni reaction tó yẹ kó wáyé lọ́dọ̀ rẹ̀ tó bá wá ṣe ìtọ́ yẹ kó ṣe kí ni ẹ̀jẹ̀ sàn fún sáàdì tí lọ́sàrà yìí wà nìyẹn. àbáwọ̀ àbúrò wa náà ń gbà wọn lójú ti ọlọ́run tọ́lọ́ kọ́ọ̀lù ọ ànábì ní ọlọ́run ọba àlejò ọlá ń sọ báyìí ó ní máàlì abdi alimumin ó ní ẹrú mi tó jẹ́ olùgbọ́ ọlọ́run ọba gbọ́ olùgbàmí gbọ́ dáadáa má ǹdí ìjàgbá kò sí ẹ̀sìn kan tí mo bá ń fún ẹni bẹ́ẹ̀ o ìdá àkọ́bá ti sọ fún ìyá nígbà tí mo bá gba olólùfẹ́ rẹ̀ kan ẹ̀rí ẹni tó fẹ́ kan olólùfẹ́ ààyò rẹ̀ kan tó nífẹ̀ẹ́ sí jù mẹ́ni ahali dúnìyà nínú àwọn ará ayé pẹ̀lú bí sígá àdéhùn ti wá gbọ̀ngàn tó káwọn ẹ̀ pé kódà èèyàn tiẹ̀ ní ṣùgbọ́n bó ṣe dáhùn èèyàn yẹn ní tí èsè èèyàn náà lè wọlé sábẹ́. ọlọ́run ṣàánú wa bẹ̀ yálà ẹni tí ọkọ kú fún ni àbẹ̀ntíyàwó kú fún ni àbẹ̀ntọ́mọ kú fún ni àbí pọ́pátì kan ló ti tiẹ̀ lọ́ọ̀tì wọn lọ́wọ́ ni tó ń ma ẹ̀ dàtàbà wò lẹ́yìn náà ó wá nǹkan yẹn ó gbàgbọ́ lọ́run ló ṣe bẹ́ẹ̀ ó sì tún ńlá níyàn bẹ́ẹ̀ ètò tó ṣẹlẹ̀ yìí náà kọ́ lọ́run tó tún gbà pẹ́ fún fún un ẹ̀rí kan eléyìí tó tún fẹ̀lẹ̀ yìí náà kọ́nà kó gba àfẹ́sùn fún wọn nǹkan tẹ́yìn bá kúti lágbára kó sọ pé òun ní nǹkan tóun fẹ́ ṣe sí ọgbà sùúrù náà ni tó bá ti sùúrù lórí ẹ̀ arábìnrin ọlọ́run ni kò sẹ́sàn ká tó wọ́n kàn fúru ẹni bẹ́ẹ̀ o ìlà àlìjánà àyàfi kó wọ́n fà àlìjánà rọ́pò abẹ́rẹ́ eléyìí fi hàn pé Islam yóò sọ̀rọ̀ lórí reality sẹ́ni wọn abẹ́rẹ́ òyìnbó bá ti wọnú ìjọ kínní kan ọmọ rẹ ò lè kú láéláé ọkọ rẹ ò ní kú láéláé ìyàwó rẹ ò lè ṣàìsí pọ́pátì rẹ̀ kan ò lè lọ́ọ̀tì ná lọ́wọ́ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè ṣẹlẹ̀ àbẹ pé ẹ̀dẹ̀dẹ̀ ya kù bó lè ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ wá ṣẹlẹ̀ lábẹ́ àwọn aláìnífẹ̀ẹ́ rẹ̀ kan àwọn ẹni wọ́n kù wọ́n gbà yí pé bọ́ọ̀lù ti ní ọwà yín náà nìyẹn ọlọ́run gan sọ ní àlùkòrá ní àwọn àyè náà pé àwọn òbílẹ̀ ní ṣètò ọ̀nà òjì wọ́n là nàkú lù wá nàkú bí ṣe é nínú ilẹ̀ kọ́ òfin àbí nǹkan ẹ̀ nígbà. ọlọ́run ni a máa tẹ ẹyin wò nínú ilẹ̀ kọ́ òfin wà lè dúró ẹ̀ wà nàkú sí nínú ilẹ̀ àmúwá rẹ̀ abẹ́rẹ́ nǹkan wọ́n tá a máa rọ̀ abẹ́rẹ́ nǹkan. والعاقة والثمرات ẹ wọ lọ́wọ́ ọlọ́wọ́ bá lè tọ́lá ní àmàtà yín wò nínú ká tẹ́rù ara ọ̀kan lè dọ́bẹ̀rẹ̀ yìí ẹ wò ààrẹ lọ́sùn ààrẹ lọ́sùn wàhálà ń tẹ̀lé fi ká lè dínkù ẹ̀ pé tó o, lè dínkù lè ọlọ́run ti lóun lè gba kẹ́lẹ́ òun lè gba ẹni tó súnmọ́ ni. ẹ̀rí kọ́dà àwọn ìtẹ̀yìn gbọ́kànlé ti ń bí owó wá fún nígbà míì ọlọ́run lóun lè dìbò. àbẹ́rẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó fi hàn yín pé ọlọ́run lóun lè dìbò kí ni òun lè dìbò náà ṣùgbọ́n o ọ parí ẹ̀ pé bàbá ṣírí sọ ẹtọ́ wa ti sùúrù lórí ẹ̀ ẹ bá fún un ní ròódù wò ó ara ẹ̀ láti fi náà sára ìdí. máa lè abdi múmìnì ǹdí gẹ̀zà kò sí ẹ̀sán kan o fún ẹni tó bá gbà mí gbọ́ lọ́dọ̀ èmi ọlọ́run tí màá san fún tọ̀hún ìdá ọ̀bá tó sọ fún yá ìbá gba olólùfẹ́ rẹ̀ kan ní àlè dúnìyá ìnáwó ara yé tó máa lẹ́yìn náà wá tó sùúrù ọgbà kó wọn ọlọ́run lòún ṣe é ó sì fi àníyàn pé kọ́lọ́run kó pa ẹlẹ́sìn fóun síbẹ̀ lílà ìjẹun àyàfi pé pálí jẹ́ náà lòún fi fún ẹlẹ́sìn padà abẹ́rẹ́ ọ̀bàtà alánú àánú ẹ̀ tí ọlọ́run kò síjú àánú ẹ̀ wò wá gbogbo èyí tí ó kàn ní nínú àdánwò tí ó ní títí ẹ bóyá wàá ba ti jẹ́ ìgbàgbọ́ wa tọ́lọ̀ jẹ́ ọlọ́run kádàwọ̀ máa bọ̀ ọ́ ṣùgbọ́n à ń sọ reality tẹ́sí sálàyé fún wa kalẹ̀ ó lè wáyé o ó lè wáyé o eléyìí wọn á tọ́ da ẹ̀ńtọ́ wọn ò sí náà wọn kọ́dà nínú àwọn ayé ń gbà pẹ́ tọ́lọ̀ bá fẹ́ náà ti gbà pẹ́ lọ́mọ bí dán wọn náà máa tẹ̀sí ẹ̀wọ́ alif lamim ahasiba nnaasi ayin ahasiba nnaasi. أن يقولوا أن يتركوا أن يقولوا آمنا فهم لا يفتنون فلقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين قالوا أني آه أو أنا سأقول بلون أبو أكفي ولا بيه آه نتسيو أتسيو ترى تسيو أنتو كاذبين àtàwọn oríṣiríṣi àwọn nǹkan kan kàn wọ́n ká lè mọ̀ pé kí wọ́n fà kúrò torí ká lè téèyàn kan máa rí o. bàtà wa fún àwọn eléyìí dúró déédéé wọn lẹ́kọ̀ọ́ ká lè jẹ́ náà ìwà yẹn láti mọ̀ pé ni wọ́n. orí di eléyìí ọlọ́run lè máa tẹ́ sí ìyàwó mọ abẹ́ ìyọ ọlọ́run wa kágbára wa ò ní gbé fún wa abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ nípa àwọn dáàbò rẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ síjú àwọn ìwà tó síjú àwọn ìwà ìjọ ìwà bẹ̀rẹ̀ àwọn ti di ara hàn rẹ̀ ní ọ̀sọ̀lọ́lọ́ ara kan Muhammad wàhálà àdìyẹ àti ọ̀sẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ àwọn àlùkò àwọn ọ̀sẹ̀lẹ̀